شهر رمضان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وكفى والصلاة والسلام على خير خلق الله محمد مصطفى صلى الله وعلى آله وصحابته أجمعين وتابين وتابيهم بإحسان لا يوم الجمعة بعد أقول فون الحمد لله adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọkọ̀ ìbúgbólóhun alhamdulillahi rabbil alamin lẹ́ni a tún fẹ́ tẹ̀síwájú bí tí àkọ̀rọ̀ náà ti sí ní àná a sì bẹ́ ọlọ́run ọba Allah àtẹni tó fẹ́ sọ àtẹni tó fẹ́ gbọ́ láàdáa ká sọ̀rọ̀ ọlọ́run ọlọ́mọdún aládàáná àmín ká gbọ́rọ̀ ọlọ́mọdún aládàáná àmín ọ̀rọ̀ táwọn sọ lọ ni pé ọ̀nà wo la lè ní àwùjọ rere àwùjọ ìfọ̀kànbalẹ̀ àwùjọ àlàáfíà ti gbogbo wa rẹ̀ àwa ní gẹ́gẹ́ bí ìlànà Islam ètò ọlọ́run lọ́rọ̀ mẹ́ẹ̀dẹ́ lórílẹ̀ ayé àwọn ànábì ọlọ́run tọ́nà ọba rán sáyé láti wá tán ni anábì sì fẹ́ máa lọ sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ó jẹ́ àmà pé kò sánábì ọlọ́run ọba míì mọ́ ṣùgbọ́n yí àwọn àfá àwọn àfá ẹ̀sìn wọ́n jẹ́ àtayé ṣe ó ní al-ulama'u warathatul anbiya àwọn àfá ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run a ń lọ sí pé ìpolongo sí ọlọ́run táwọn ànábì Ọlọ́run bá jẹ́ tí wọ́n jẹ́ níbi tí wọ́n jẹ́ ní tí lọ àwọn àfáà náà láti gbé àwa bẹ̀ Ọlọ́run bá kó sàwà náà nú àwọn àfáà rere àmín torí pé àfáà pọ̀ inú tó dàrú máa lọ́lé nínú tẹ́nìkan ti lè gbọ́ tóhun ẹ̀sìn dùn tó sì dá láhán kí lápò àfáà ni ìrẹsì ìwádìí ẹ àwọn ló ń ké tí ẹ bá lọ wo kìdábò fitan fi sunani Tirmidhi anabi sallam sallallahu alaihi wasallam ó ní inna akhwafa ma akhafu ala ummati ala immata al-ibti inna akhwafa ma akhafu ala ummati al-a'immatul ó nínú nǹkan tí mo ń páyà jù lérí àwọn àlèúmọ̀ mi tó pàmìláyà tí nkẹ́kọ̀ọ́ pàmìláyà tó ẹgbọ́ akwá pé nkẹ́kọ̀ọ́ pàmìláyà tó lérí ọmọ yìí òun náà ni àlẹ́ ìmọ̀ta alimodelain àwọn àfáà sọ nínú anabi pé wọn láàfa alayhi kòkò wọn ní aláìmọ̀kan rárá àlẹ́ ìmọ̀ jámù ìmọ̀ síwájú ó fi hàn pé àṣẹ èèyàn máa sọ látara àwọn àfáà ó ní ni kí wọ́n sọ ọ̀yàn nù. Eh, inú ẹgbà wá mí ọ̀kan wá bèè lọ́dọ̀ anátàtàlá ń pé sífùn lánà afẹ́kọ́ sọpọ̀ ní a ṣe rí bó láti dáwọn ó ní hùn mí ń jẹlì dátìnà ó léyàn bí tiwa báyìí náà ni yàtàkàlàmúnà bí alìsìnàtìnà ó ní wọ́n wọ́n dángájá ńlárúbáwá ṣùgbọ́n gbàjọ́ parẹ́ ó ní duwatu jahannam la ilaha illallah pé olùpolongo à jahannama ẹnu ọ̀nà ọ̀nà àná jahannama ni a dúró báyìí sí kálọ̀ ó ní gbogbo ẹnikẹ́ni tó bá délé tẹ̀lé wọn. فأخلفوا فيها hmm. wọ́n sọ sínú jáàná mani. inna lillahi wa inna ilayhi raji'un. kálí ma pé à ń bẹ nínú ewu ọmọ ẹ̀ ní ẹ̀ mẹ́rin kíni. nínú ewu. nahnu fil ma'zil. mùsùlùmí bẹ́ẹ̀ nu kíni. nínú ewu. Allahu akbar. lọ́lọ́ fi sọ inú súrátù An'am ayọ̀ wọn fi tẹ́lẹ̀ pé. وأن هذا صراطي وأن هذا صراطي مستقيما فاتبعوه ọlọ́lẹ́lẹ́ lójú ọ̀nà èmi ọlọ́run kò pé méjì ẹ̀kan náà ní ní kọ́ tẹ̀lé má tẹ̀lé oríṣi àwọn ọ̀nà ẹ má tẹ̀lé oríṣi àwọn ọ̀nà tó wàá mú ikú lójú ọ̀nà ọlọ́run tọ́tọ́. خالق وصاكم به eléèlú wọn lọ́ba fi ń ṣe kìlọ̀ fún yín. la'allakum tattaqun. bóyá payọ̀ náà. Allahu Akbar. inú mọ́sálù imam ahmed rahimahullah abdullahi masuro de la tala. ó ní njọ́ tí anabi kí àyà yẹn fún àwọn. olùsí practical olófa ìlàkàtọ̀ tọ́. street olówó afàlà sí ẹ̀gbẹ́ ọ̀tún tó wá làjọ ọ̀nà yẹn ó fàlà sí ẹ̀gbẹ́ tó wá làjọ ọ̀nà yẹn ó ní hàrà sọ̀rọ̀tù lẹ́mùsítẹ́kì ilé iná lójú ọlọ́ba tó tọ́ ó ní hàbí súbùlù hàbí súbùlù hmm. àwọn kàmọ́ kàfẹ́ sára ó ní tọ̀ tún tò sí àwọn ọ̀nà nìyẹn ó ní mi ń ilé ṣètọ́ nìyẹn nìyẹn kódà wá sí ọ̀nà kan náà àwọn ọ̀nà tí wọ́n tún làjá ìsìláàmù ẹ̀ rí ògbóǹtarìgì èèyàn kan èṣù ni yóò mọ̀ pé ẹ lọ síbẹ̀ ẹ̀bí èṣù ṣètò ọ̀nà ìgbàlá náà pẹ̀lú ọlọ́mọdé àkóso wọn lọ́wọ́ àmín torí díẹ̀ ìdí pàtàkì tọ́lọ́fin ráwọn ànábì ọlọ́ọ̀ba níṣẹ́ láti tún àwùjọ ṣe ọkọ̀ bẹ́ẹ̀ lórí pé ìyípadà ẹnìkan فما من دين إلا وجاء يدعو الناس إلى ما فيه صلاحهم في الآجل والعاجل wọ́n torí díẹ̀ kò sí ẹ̀sìn kan nínú àwọn ètò ti sánmọ̀ wá tẹ́ ẹ bá kà látòkè délẹ̀ ẹ rí i pé ó pe àwọn èèyàn síbi tó lè jẹ oríire fún wa ní ọjọ́ iwájú wọn àti ní àsìkò tí wọ́n wà ń bẹ̀ ayé àtọ̀run ìgbésí ayé táwọn anábẹ́ ọlọ́run fẹ́ nu ọmọdéyàn ọlọ́run sọ wọn ní olólùfẹ́ yàn torí ẹ̀ náà ni rẹ mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ olólùfẹ́ ọmọnìyàn tó ẹni wá àfáà náà gbọ́ jẹ́ olólùfẹ́ àwọn èèyàn ọ wà nípò tọ̀bíìpù olùṣèwòsàn pẹ̀lú marid pẹ̀lú aláàárẹ̀ ẹ lè rí dókítà rere tó bá kọ́ṣẹ́ mọṣẹ́ tí ò ní láàánú òun láti ní àánú aláìsàn kódà kó pé ọfẹ sí abẹ fún un ló lè jù nú ìwòsàn a tún rọ àná àti sífà nǹkan jẹ́ ọ̀pẹ́ ọlọ́ni wọ́n gbádùn kódà bó ìgbé iṣẹ́ abẹ yẹn ó fẹ́ẹ̀lì kò ní ìbànújẹ́ bẹ́ẹ̀ náà ni àfẹ́ẹ̀sì lọ́gbọ̀ jẹ́ aláàánú sáráàlú gẹ́bí àwọn anábì ọlọ́run láti jẹ́ pé ọlọ́mọ èyí ṣe sórí láyé àtọ̀run وهكذا فإن جميع الأديان وهكذا فإن جميع الأديان والشرائع السماوية جاءت wal istiqama torí díẹ̀ gbogbo ẹ̀sìn lọ́wọ́ láti sánmà gbogbo òfin tó ní ìbàdàn pẹ̀lú sánmà ìdí pàtàkì tí wọ́n tó rí ẹ̀ tọ́lọ̀ tó rí ẹ̀ fẹ́ràn sẹ́sáyé ni pé láti wá ṣe àtúnṣe ọmọnìyàn wal istiqama àti kí nǹkan dúró sí ibi tó yẹ kó dúró sí kí ìgbàgbọ́ nú ọlọ́run kó dúró sí kí ìjọsìnú ọlọ́run kó dúró tó yẹ kó dúró sí kí ìlànà ìwà ìlànà àṣà ìlànà òfin ìlànà ètò ìlànà ìṣúná owó ìlànà òṣèlú kí ó dúró dé kó dúró dé dágbé istikọ́mọ̀ ń ló sì le jù òun ló le jù lẹ́fì rí inú súrátù Hud ayàwọn twelve fastaqim. fastaqim kama umirta. ọlọ́ni ànábì dúró déédéé gẹ́gẹ́ àṣẹ pẹ́. ọlọ́ni rẹ̀ ànábì dúró déédéé. kama umirta. gẹ́gẹ́ àṣẹ tọ́lọ̀ bá pa ẹ̀. wa man taba ma'ak. àti àwọn tó ṣe yí pé wọ́n gbọ́ lọ́nba gbọ́ pẹ̀lú ẹ̀. wala tatghaw. ẹ gbọ́ kọjá bí tó wọn lọ́ba gbé kàn mo sọ fún wa náà ní wá sí pé gbogbo orú gbólóhùn bẹ́ẹ̀ tó bá pàṣẹ fún ànábì. sallallahu alayhi wa sallam. àwọn ọmọlẹ́yìn ló ń bá wí hmm. ṣùgbọ́n ànábì ló pariwo mọ́. sallallahu alayhi wa sallam. níjọ́ kan lẹ́yìn ìgbà tí àyà sọ̀kalẹ̀ gbogbo orun ànábì kan funfun ni. Hmm. sallallahu alayhi wa sallam. ẹ wá bí ilé kí ló ti rán funfun ó ní. ó ní àwọn àyà sọ́dún hood ńlọ sọ di arúgbó báyìí ló jẹ́ kí irun irun fún kó wù lójijì àti irun tó jẹbọjọ mẹ́rin lọ́nà àwọn ayé àná Al-Qur'an torí pé àṣẹ ni fastaqim. fastaqim. gbódédé kàmá umir. gẹ́gẹ́ mi ọlọ́run ṣe pa ẹ́ lásẹ̀. wà á máa ń tá a bá máa kà. àwọn jẹ́ àwọn bá tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ pé náà ló dédé. wàhálà tàtúkọ́ o. ẹ̀gbọ́n kọjá la. innahu bima ta'maluna basir. gbogbo gàdá ẹsẹ̀ ló ń rí. wàhálà tarkanu ila alladhina torí díẹ̀ ẹ máa wà yíká yín ń bẹ láyìíká yín àwọn alábòsí èèyàn ọ̀nbẹ láyìíká yín àwọn olùṣẹbọsọ́lọ́hun ọ̀nbẹ láyìíká yín àwọn oníbàjẹ́ ẹ má fara ti sí wọn. fàdámà sákùnmọ̀ nù. kí ni ọlọ́mọba gbá yín mú. wàmẹ́ tòbí ní ọlọ́ba bá gbá yín mú kò sí ọ̀rẹ́ kò sí olùbọ̀wọ́ kan tí ó gbà yín lọ́wọ́ ọlọ́run nínú yà. fúnmà láàtún sọ̀rọ̀. lẹ́yìn náà ẹ̀ní rẹ tí yín lọ́wọ́ àṣé èèyàn máa bá àyàn wọ náà. Hmm. wàlá tarkanu. lẹ́lẹ́dí náà dọ̀lá mu fatama sẹ́kùn náà. torí díẹ̀ ọgbọ́ ọmọ bó lọ ń lọ tá lọ ń bá ṣe sálàkó bá ní bọ́ní tí ọ lọ. Allahumma anta salam. Àyédáadé wàyí ìrọ̀rùn dé láti rówó dókòwò ṣòwò jèrè lọ́nà àlàal albaraka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 gbogbo sẹ́dá àwọn anábẹ́ ọlọ́run wá ṣe adam alayhisalaam ó dàbí ilé ni ọkọ̀ díẹ̀ mbẹ́ ọlọ nuhude ọkọ̀ díẹ̀ mbẹ́ ọlọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibrahim suleiman daoud yunus yaqub bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lótú sọ́ọ̀lù musa isa aleyhimuto salam gbogbo náà kọ́nu lè ilé fìrí inú àdísì àná sọ ibùkárí ó ní masalẹ̀ masalẹ̀ àmbíyá kọ́ ó ní àpèjú ohun ànábì muhammad tá a bá ní ká fi ó jẹ́ kílé náà dángájíà àyàfi ààyè blọ́ọ̀kù kan ló kù fàjálà náà yàtò àwọn èèyàn wá ń rọ́kí kálẹ̀ wọ́n wá ń ṣe mọ́ ah, ilé lọ dà báyìí wọ́n wá sọ pé àlébù ti ń bẹ lára alé ní blọ́ọ̀kù ọ̀kan tí ó fi ẹkọ́ fi pé hmm, kí ló dé tí wọ́n àfi blọ́ọ̀kù ìkan sí i ó sì kí lè rẹwà bó ṣe kó rí kọ́mọ́lá bó kọ́mọ́ ó lè mi náà ń bí lọ́kọ̀. sallallahu alayhi wa sallam. èmi ló kún gbogbo anabi ọlọ́run anabi yóò tún wá lẹ́yìn mi mọ́ hmm. bẹ́sọ̀ Bukhari fàlà nàbíyá bàbí àti fagilé ìjánabi ọlọ́run lẹ́yìn ìhùn wàhálà lókùtà wàhálà lókùtà fún yọ mọ́ràn hmm. inú ọ̀rọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam tó fi hàn pé àwọn ànábì ọlọ́run wọ́n kọ́lé díẹ̀ díẹ̀ kílé náà kílé lé náà Islam ìtàn aráyé ṣe tọ́lọ́ wa parí ẹ̀ láyé ànábì. sallallahu alaihi wasallam nihayata salah. ògóńgó tí jẹ́ pé àṣà tó ṣe fọ́mọnìyàn Islam wa mú wa. peak náà la fẹ́ máa yẹ̀ wò. níjọ́ tí iṣẹ́ yóò pé ọjọ́ ńlá ni ọjọ́ tí ànábì wà ní hajj. sallallahu alayhi wa sallam. hajj ẹ̀yọ̀ kan náà lànàbí ṣe kò sáájì méjì gbogbo yẹn bá ń sọ̀rọ̀ hajj ẹ̀yọ̀ kan náà lànàbí ṣe túgbò rán bá a ṣe ṣe hajj pátá làwọn ọmọlẹ́yìn ẹ̀ ṣe tó ti fọwọ́ sí i. ọ̀nà tó gbà sọ̀rọ̀ ní hajj láti ìgbà tí ó ti di wípé ó dé Mọ́kà láti ọjọ́ keje zulhijjah ló ti bẹ̀rẹ̀ sí ṣe wáàsí yàtọ̀ sí wáàsí tó ṣe fún nígbà wà nílùú Madina odidi ọdún kan ló fi kọ́ mùsùlùmí sí hajj odidi ọdún kan gbáko torípó ti kéde pé ọdún tí ń bọ̀ mo lọ sáájì o ó ti wá ń kọ́ wọn títí tó wá fi di pé ó wá dé ájì náà ó wá bẹ̀rẹ̀ kútùbà àkọ́kọ́ rẹ̀ ní ọjọ́ keje ìyẹn ni pé Mínà kọlà fọwọ́ tá a lọ sí ájì ìmúra tó kọjọ́ kẹjọ zulhijjá òun náà lèyàn máa ń gbé ìhram mọ́ fẹ́ sáájì gbogbo ń dáa bá ṣe kó tó dìgbà yẹn à ń múra à ń sin lọ́hùn tí mo fẹ́ sáájì ọbẹ̀ ní ọjọ́ kẹjọ wọ́n wá ka e ní èjì ẹ̀ta ọ̀nà táwọn fi bá wọn èèyàn sọ̀rọ̀ kò dín ní ọ̀nà kò dín nígbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ gbà méje nínú àwọn ọ̀rọ̀ wà ní àràfà ló wá bẹ̀rẹ̀ sí sọ fún àmùsùn nígbò tí kọ́ bẹ̀rẹ̀ pé ẹyẹ èèyàn súnmọ́ bí kálukú wá súnmọ́ sọ gbogbo sẹ́tọ̀ wọn bá fún gbogbo ọdún mọ́ mẹ́tàlélógún 23 years lórí nǹkan báyìí mo sọ báyìí lórí nǹkan báyìí mo sọ báyìí fún yín lórí nǹkan báyìí mo sọ báyìí fún yín. sallallahu alayhi wa sallam. ìgbà tó dákẹ́ ó ní ayuha nas ishadu alibalakt ẹ̀yin tí mo jẹ́ ń bá sọ látòní mo fẹ́ kẹ́ ẹ sọ sí ṣé ṣé tó náà bá rán mi ṣé mo jẹ́ àbí ń jẹ́ fà béèrè nítorí bẹ́ẹ̀ ni pé inú súrátù Maida Quran chapter five ayà sí sẹ́wọ́n náà pé yá yọ ar-rasul. yá ayọ ar-rasul. ọlọ́lá pẹ̀lú òjíṣẹ́. balligh ma unzila ilayka. ọlọ́ni gbogbo ń tá a sọ kalẹ̀ fún ẹ gbogbo ẹni kọ́ sàlẹ̀ fáráyé má dín kankan kù. ma unzila ilayka min rabbika gbogbo ń dáa sọ káàlẹ̀ mọ́lásọ̀dọ́ náà bá rẹ ní kó jíṣẹ́ rẹ̀ kò sí kékeré nínú ẹ̀ gbogbo ẹ̀ ni ọ jẹ́. wa illam taf'al. tó o bá ṣe díẹ̀ kú mẹ́. fama ballaghta risalatahu. lọ́dọ̀ wọn lọ́wọ́ jẹ́ kankan mẹ́. tó bá yẹ kó mẹ́ gbígbà tó jẹ́ kankan ni. walau yasmu. wallahu ya'simuka minan nas ṣùgbọ́n bọ́ máa ti máa fà á tààtà báránṣẹ́ fi jíṣẹ́ pé ó náà ní ìbẹ̀rù àwọn èèyàn àbúrò ọwọ́ ohun èmi ọlọ́run ti gbé yẹn máa dáàbò bò ẹ́ lábúrò àwọn èèyàn. inna Allaha la yahdil qawmal kafirin. dáadájọ́ wọn ọlọ́run ò ní fi ọ̀nà mọ́kẹ́fìrí lé lórí ikú rẹ̀ sí lọ́wọ́ wọn kèfèrí ò lè pa ọmọ ma jíṣẹ́ ọlọ́run bá lọ àwọn bẹ̀rù wọ́n máa sọ ànábì kò tó dìgbà yẹn ó ní ìsọ́rìfọ́ àní ó ní kálukú túká ọlọ́run bá mi ti gbà mí sọ Akbar ọwọ́ bá wọn sọ ṣe òjíṣẹ́ wọn ní balagita ọjẹ́ wàhádẹ́ìta wàhàfẹ́ìta wọ́n wá kìlọ̀ ṣùgbọ́n bọ́ọ̀ náà sọ màpọ̀ jẹ́ wọ́n àmákìlọ́ ọlọ́run náà wọn ò mọ yí akọjú sánmà ó ní Allahumma shahad alibalak ìrọ̀lọ́n tó rán mi ń sẹ́ àwọn tó rán mi sí mo bèè lọ mo ní mo jẹ owó tó rán mi sí mo jẹ ọlọ́lẹ̀ nìjíríà ní ìbéèrè mo ti pé ẹ̀sìn yín fún yín mo parí ìdẹ̀ra mi lé lórí. wàá bí ìtura wọlé Islam. látòní lọ náà ní Islam ẹ̀rí nihayatu salah ọlọ́run dìládé kò sí kàmá torí díẹ̀ láfírí pé iṣẹ́ táwọn ànábì ọlọ́run bá wá ṣe láì tán mẹ́ẹ̀dẹ́yàn sí ni ẹni ọlọ́run wá ní kò parí iṣẹ́ náà òun náà ni ni. annabi muhammad sallallahu alaihi wasallam. olùkọ́ lọ́dọ̀ ọlọ́run á tó bá dọ̀la. هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلمنا ورسول الله معلمنا هذا القرآن يوحدنا لطريق طريق الخير يوجهنا الله تعالى أنزله ورسول الله معلم